ó ṣe sóore o. ẹ bàbá lè wá pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore. àwọn òkúta ń dá ní kúránì pè ní àyà wa. a'udhu billahi minash shaitonir rajim. بسم الله الرحمن الرحيم ألا يا الله لا غفر عليهم ولا هم يحسنون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا خير خلق الله وإمام أهل التقى اللهم صل وسلم على هذا النبي وعلى آله وأصحابه أجمعين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi bó tiẹ̀ jẹ́ pé èmi náà ni mò ń ṣe nǹkan èmi náà ni ọlọ́run fi òní pọ́nlé tó mi wá gbọ́dọ̀ sọ pé mi ò ní sọ̀rọ̀ níwájú ẹ̀yin bàbá wa bó ṣe jẹ́ pé ẹ̀yin náà lẹ pè mí bẹ́ẹ̀ bí ọkàn mi tiẹ̀ kọ́ ọlọ́run bá yóò jẹ́ kí a rí yín pẹ́ ọ̀là sáájú ọ̀dà muhammad ọ̀là la ilaha illallah ẹ rí látìgbà tí ẹ ti ń bọ̀ wá làwa náà ti tẹ̀lé yín inú mi sì dùn pé ládùúgbò wáyà yín tó adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní káwa mọ rírì èèyàn púpọ̀ púpọ̀ gbogbo nǹkan tí wọ́n wá ń ṣe tá fi ń pọ́n yín lé fi ń yẹ yín sí ìta abáníkáwò wàláì ó kéré torí pé ẹ̀yin gan fúnra ara yín ẹni àpọ́nlé ni yín ẹ wá ní tí ẹ ní tẹ́ ọlá ṣáájú ẹ̀dá Muhammad tó kò sí nǹkan kan tí mo fẹ́ wí láàrin yìí mi wá sí wo lèmi fẹ́ sọ pé mo ní lẹ́nu tí mo lè ṣe níwájú ẹ̀yin àgbàlagbà ẹ fi sàpọ́nlé fún mi náà ní pétọ̀ ọlọ́run ọba nínú àánú rẹ̀ kò wá ní kájú àpọ́nlé pẹ̀lá rẹ̀ yín náà ọlá ẹ̀dá Muhammad mo kí sísítà mi náà tí wọ́n jẹ́ ìyá ìyàwó lẹ́ni ọlọ́run ní ṣe láṣẹ mọ́ ọlọ́run jẹ́ kí ìyókù náà kó sojú ẹ̀mí tó gbogbo wa pátápátá náà ọlọ́run jẹ́ ká jèrè àwọn ọmọ wa ọlá ẹ̀dá Muhammad àtọkùnrin àtobìnrin wa ọlọ́run jẹ́ ká mọ dára tó dáa lójú àwọn òbí wa ìgbà tí ẹ bá sì mọ máa jẹ wọn mọ́ àní fi ń sàwátì ọ̀làlá ilaha illallah ọ̀là sayyidul wujud ọ̀làlá haula ọ̀là quwwata illa billahi aliyah tó torí àsìkò ẹ dákun ẹ ṣe yọ̀ǹda fún mi torí ọlọ́run tó subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi alamin. الله يا شافي الله يا شافي الله يسلمنا الله يعافينا يا ربي سيعتك بك بمرشدنا من شر زمشر أو بلوى مربينا يا من شفى كل مرضى أنت يا شافي wọ́rọ́ lọ́ba tí fúnni láti ara. àlùbálà iná wábí rabbana antali muhabi sawil amúradì wàlú òde tọ́ọ̀rì náà muhabi iná. yàda bẹ́ẹ̀ òdìbò àwọn àmṣẹ́gì dáwùdáná kúlẹ̀ àlùbàdìyà tiwálé àmì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله يعلمني الرحمن يفهمني الرحيم يذكرني أعوذ بالله من الشيطان والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله أستغفر الله سبحان سبحان الله والحمد لله سبحان الله والحمد لله والحمد لله لا إله إلا الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر لا إله الله أكبر ما شاء الله الله أكبر ما شاء الله أستغفر الله أفرج لوا سبحان الله مما فلوا الحمد لله أبا فلوا لا إله إلا الله قصبا مجرارا الله أكبر أبا

واهدنا فيمن هديت وتولنا فيمن توليت إذ لا هدي إلا هديك ولا منة إلا بك علم الخائفين وإنابة المخبتين wọ́n ìkìláṣà sọ̀lì hínà. wọ́n lọ bá máa ń ṣe tàwọn tí wọ́n bá ń ṣe dáadáa. wọ́n máa fa malukura'an. ọlọ́run ọba pàgọ́yà alukura'ani rọ̀ wá lọ́rùn. wọ́n ilmẹ̀ alukura'an. ọlọ́run fi mọ alukura'ani rọ̀ wá lọ́rùn. amalabi alukura'ani. ọlọ́run ṣe wálé ni tí ó máa ṣiṣẹ́ pẹ̀lú alukura'ani. nàbí ka muhammadin sallallahu alayhi wa sallam. yẹ ká lè máa tẹ̀lé sunna fún wa máa ń bá wa. ọlọ́run sá fún wa màmá wa jù báyìí lọ. àmín ìjòkó wa ti ní tìdùnnú gbáà ni ó má sọ di ìbànújẹ́. àmín a kí ọlọ́run lára àwọn ẹni ọlọ́run tó láàyè yìí a kí àwọn ẹni ọlọ́run lára ọlọ́run ọba tí wọ́n fi lo àyè náà a kí àwọn ẹni ìjẹta a kí àwọn àtàná tí wọ́n níbí a àwọn tèmi tí ń lò lọ́wọ́lọ́wọ́ a àwọn àtọ̀la tí ń bọ̀ tá a ti mọ̀ àwọn bàbá wa kò kéwú a wọn àwọn bàbá wa àgbà tí gbogbo erigun tó yìí lọ́tún àti lọ́sì àkè wọn ọ̀háyé rìjà lálàyé fi kulli lahadatin wa fi kulli ahwali wa fi kulli sa'atin. wáyé rìjà lálàyé fi kulli lásọ̀tìn wa fi kulli máa. gbogbo ẹ̀ ń tẹ́ retí pé mo gbọ́dọ̀ dákọ̀ ládùúgbò yìí tó sì dọ̀ràn yẹn kí n dákọ̀ wọn ṣùgbọ́n tí n bá ní ma tó yọ padà pakasọ ká má bàa jìtá bí ìgbà tá a jìtá kéwú wọn fi gbólóhùn ní kí gbogbo ẹgbẹ́ wọn hà yìí rìjà làlàhàyè àwọn tí wọ́n yẹ ìlú yìí àwọn tí wọ́n yẹ àdúgbò yìí mo kí gbogbo wọn lọ́kùnrin àti lóbìnrin wọ́n lè máa jẹ́ rìjálà láàyè káìpẹ́ ní ti ń bẹ láyé ní kòmíìn torí wọn ò sí láàrin wa mọ́ ni wọ́n ń bẹ láàyè ayé yìí ni wọn ò sí àmọ́ wọ́n ń bẹ láàyè ní ààyè tìmíà tí máa yè téèyàn kú mọ́ àwọn náà rìjálà gẹ́bí àwọn náà rìjálà láàyè nítorí pé a rí nínú àwọn rijalul hayy tí ń mí lọ́wọ́ tí wọ́n sì tún nájà ní rijalul gayb. wáyé rijalul ghaibi bi kulli lazatin. àwọn rijalul ghaibi tí wọ́n tara tí wọ́n tara jásàdù di rúhù tí wọ́n tinú jásàdù di rúhù àkí wọn àtàwọn tó yẹ pé rúhù ni wọ́n ń bẹ wọn òfìgbà kan jẹ́ jásàd tá a lè fojú rí wọn tí wọ́n sì ń bẹ allati تتولد من al-adhkar wal-awqat àwọn ẹni ọlọ́run tá a máa bí wọn látara dákọ̀ ọlọ́run àtàwọn kan tọ́lọ́run ti dá tí wọ́n ń jẹ́ hafazatu tọ́lọ́run ní kọ́ máa sọ wa tí ń sojú wa tí ń sọ etí wa tí ò jẹ́ kòkòrò kó sọ kì í sàwọn là ń sọ àtàwọn tọ́lọ́run pè ní muakibatu torí làwọn ohun akébá tó min bayni yadayhi wa min khalfihi yahfazunahu min amrillah àwọn náà ni rijalul hayy àwọn ọmọ yìí wọn ní kú láíláí àwọn náà ní ń supply wa ní ma'arifu àti ma'alimul gaibiya bi isnillahi ta'ala bóni bá ń jẹ́ ní nínú ilé bàbá wa kòkè kò béèrè àti bàbá wa Sayuti jàgbọ́rọ́ àti gbogbo oníkọ̀ọ̀kan bàbá wa mẹ́másà ni ta dákọ mẹ́másà ti jẹ́ ta ti tà náà ti tèní bàbá wa ọlọ́rọ̀ ọwọ́ àfi dé gbogbo ibi tó yẹ ká dákọ àwọn ni wọ́n sọ̀pláì wa ní gbogbo ohun tí ń jẹ́ àǹfààní tá ń lè rẹ́rìn èyí dákàlà ń bi wa lọ́hùn ọ̀dọ̀ bàbá Gìgísù ìwà ẹ̀dí gbogbo ibi yẹ ká tún dákọ̀ fi kò lè làhàbà tí ń. wàmí kò lè máa wà lẹ́yìn wà bí kò lè adam lafsan wa maana lafsan wa ni wọn jòkó Ava? ẹ afa. ológele. afa wa ẹ̀rí yusuf àwọn lafsan maana la wa lafsan wa maana la wọn maani ni gbogbo àti àjòkó yìí àfẹnubí àfitọ́bí ńlá wa àfitọ́bí àtitọ́ àfiwàbí ni gbogbo ẹni tí ọ̀rọ̀ lè kéwú tó ráǹfààní ṣé wàá dámọ̀ jẹ ó hàyè ìjálà làhàyè ó lè jọkùnrin ó lè jóbìnrin ìjálù làhàyè ni wọn ìyá wa tí wọ́n ń dún tọ̀tọ̀ dákọ̀ wọn káwa náà lè sàlùbáríkà ìyá wa báraka akíwọn kí wọ́n kú sùúrù jọ ní ti àfọ́ wa ṣé Abdulkadir àwọn láti kọ́kọ́ jọ sí kílásímẹ́tì rí kó tó kan ọ̀rẹ́ mi tòní gbàtà jáde Shamsuddin ní 1970 táwọ́kọ́ dé Markaz àjọṣe wúlátọ̀ yìí ni ṣùgbọ́n ìgbà àti gbì tí ma gbé yẹn láyé ó gbé mi lọ àtúnwá lọ kọsẹ̀ à ń lọ wọ́ọ̀fù lọ kó sìmẹ́ǹtì àti gbogbo ń tà ń lọ kó wọ́n fún pẹ̀lú mọ́tò tí ń lupa kó ń gbà mọ́tò sákò ń bẹ̀ ń pé tí wọ́ọ̀fù yìí ò ní bọ́ sí wọn kúkú wá sásó ìgbòmí tí wọ́n ń fapá kó nígbà tó dòó gbèmí lọ mọ sákò ń bẹ̀ mo fẹ́ ṣe gáyì tí ń jọ kàn mo bọ́ síbi tí wọ́n ti ń kó pakó kí n lè róró olé kéwù ni o ilẹ̀ lọ́gbẹ ọ̀dá lọ́dá kí n láì padà sí markaz bọ́lọ̀ nfẹ́ ni nǹkan náà rí bó ti rí mo bó ṣe yẹ lẹ́sẹ̀ mi nù ọlọ́run ni ọ̀já kàṣù mi ọ bọ́ sí lẹ́nu jọ náà ìwọ́n ń gun kí n pé kí n lè jáde ọlọ́run wá ṣàánú mi ọlọ́run kí n tètè dé tì bèbè ń bọ́ taba ìkọ́lá mọ́ oṣù tí mo sá kó mbẹ́ pé ah, eléyìí ò ní bọ́ sí i àwọn apàdà wá sí markaz nígbà tí òní dùn kan bíi mọ̀tẹ̀tún aṣọ ń hun ká lè rówó lé kéwú ọlọ́run wá ní kí n ṣe kò ń gẹ́ baba sheikh adam wọ́n kàn rí mi jọ́ kan ní káwọn ṣe eré lọ́ba ní bàbá yìí ọmọ yìí kọ́ yìí bàbá rẹ̀ ń kọ́ bàbá jí ma? ń wé láwà ní ẹ̀tọ́ ga àtàlẹ́ kí bá ńlá ńlá mo ní wọn bẹ láyé kí lóòótọ́ ọ̀wọ́ amẹ́ríkà sì máa owó ní ilẹ̀ dání ń bọ́ lọ́wọ́ àwọn ọmọdé ajé asáni lọ́pọ̀ asáni wa bọ̀dá rẹ̀ tó mọ wájú sí ẹ máa wá kí wúnà kọ́ mọ́sàn kọ́bọ̀ mọ́ ó hà yìí láfi tún wá pàdé pẹ̀lú bàbá ṣé wà áì. bàtà ń bẹ ní sáfù dé ní pẹ̀lú àwọn ẹ̀yà wa wọ̀nyí náà ni àwọn bàbá wa ni wọ́n jòkó yìí àwọn ṣé wà ni wọ́n jòkó yìí ẹ̀rí ni mo fi kún méjì kún lẹ́lẹ́ka àgbà wọn ni dìde àtàwọn ìmáàmù wa gàmbàrí tẹ́ bá fẹ́ dáṣẹ̀rí àfúnmi wọn ní fúnmi lẹ́gbàá wọn ò ní gbá bọ́ọ̀lù ní sèrè àtòlù nta ni kò hàn tó ọba ha ọ ní gbá bọ́ọ̀lù la tẹ́bá ti gbí bá wọn ni wọn lọ kọ́lá bọ́ pé kwali tó kwali ni wọ́n hà kalẹ̀ ó kọ̀ kan bẹ́ẹ̀ tá a máa jẹ́njọ́ náà wọn ní wí torí kẹ́ máa pé ọ̀há kò lè la sọ́tì wà bí kò lè àwa lè àwọn nígbà tá a ti pàdé òun pẹ̀lú àfáwọn Sheikh Abdul Qadir wàláhì ìwà wọn da púpọ̀ fi kulli ma'na al-kalima gbogbo ọ̀nà tá a tú kẹlìmọ̀ sí ni wàá Sheikh Abdul Qadir fi dá bisimilayi kul huwa Allah ọlọ́mọ sábà kẹwọn. wọ́n fẹ́ràn wa púpọ̀ òun náà ló tún wá dérí bàbá wa Sheikh Suhaib Doctor ìfẹ́ náà tún ràn sí ìrànà sí ni bàbá Abdul ọlọ́mọdé wọn ṣubú láéláé gbogbo àwọn fáàrí àdúgbò yìí ọlọ́mọdé wọn ṣubú ọfẹ́ wa dórí ustaz wa ní ilé rédíò àbáwọláyíwọlá abdulsalam ọba tó sọ̀rọ̀ yìí ní salam láti lé wa látàárọ̀ wa níjọ́ tẹ́ fẹ́ àwọn ọlọ́run ẹ̀yàn dáa ọlọ́run jẹ́ àwọn àyínú sórí rẹ bẹ́ẹ̀ torí wọn là nàbì sọ pé sallallahu alaihi wasallam fi man ruzikal arba'a ẹni ọlọ́run bá fún ní nǹkan mẹ́rin faqad utiya khayran kathira ọlọ́run máa fún lórí tọ́pọ̀ o àkọ́kọ́ almar'atu salaha téèyàn bá yan ọ̀rẹ́ kó yan ọ̀rẹ́ rí tí ó bá níyàwó kó níyàwó rí ìyàwó làkọ́kọ́ a máa dánilẹ́rù nù a sì máa bá ní tó ẹrù sí ìyàwó rí níyàn tọrọ ẹ̀ ọlọ́run ló ní lọ́dọ̀ kò sí fìbínú rí kò sí kóra ọlọ́run níbi sànú ẹni ẹlẹ́ẹ̀kejì aliwaladu sọ̀ọ̀lẹ̀ kéèyàn bímọ rẹ̀ bí yẹn bá lo àárọ̀ rẹ̀ ní jákujáku tọ́lọ́ ń bá fọ ọmọ rẹ̀ kẹ́ máa dàlá ọ̀sán rẹ̀ wà dà alẹ́ ọ̀dà ọ̀la ó sì dà ọmọ yóò tún fáìlì yókù ṣe ẹlẹ́ẹ̀kẹta suhbatul ahyar kí n ra àwọn ọ̀rẹ́ rí bá ṣe bí àwọn afá dr suwaye ní gbogbo àwọn afá mi tí àwọn akálẹ̀ yìí tọ́lọ̀ ní a máa fẹ́ràn ara wa yìí mi a bá pàdé àgbákò ọ̀rẹ́ bẹ́rù rẹ bá dá tẹ́lẹ̀ yóò sì dànù torí ọ̀bọ̀ dànù ìmọ̀ràn náà ni ọmọ fún ọ yóò sì máa fi búra lé ó sì mọ̀ pé òun fẹ́ tì ọ́ ṣubú ni ìlọ́rẹ̀ ìníyàwó rẹ àbí ká lọ́kọ rẹ fóbìnrin ká sì bímọ rẹ ẹlẹ́ẹ̀kẹrin rẹ òun náà ní kọ́lọ̀ fún yàn lóore ṣe nílùú ẹ̀ láàyè ẹ̀ mo gbọ́ àdísìn náà lọ́dọ̀ bàbá wa rúrẹ̀ kí ìwó tó jẹ́ ọ̀rẹ́ Sheikh Adam ọmọ kí wọn. ẹni bá ń bá ṣe mẹ́rẹ̀ẹ̀rin fún okú oríire ọlọ́nkọ́ bá ṣe bẹ́ẹ̀ fún ọkọ ìyàwó àti ìyàwó èyí tọ́lọ́ wọn ṣe fún bàbá Abdulsalam tí wọ́n lọ Cairo darí nígbà tẹ́ wàá darí ẹ wàá dé pẹ̀lú mọ́ra àtúnṣọ́ àdá ìyà kẹbíra ẹni tó yẹ pé dáyà ni ẹ̀yin náà dáyà òun náà dáyà gbogbo ẹ̀ wá di dáwà ẹ kò sí nǹkan tí ó bi ju duawu lọ duawu ló bi ẹ̀yin jẹ́ dáyà ìyàwó yín náà jẹ́ dáyà ẹ wá jẹ́ lílitọ́ lọ́run ni. ẹlòmíràn sàgbákò obìnrin bẹ́ẹ̀ ó pe dé ṣọ́ọ̀ṣì gbẹ̀yìn wọ́n ní bàbá kan nílẹ̀ káírò náà níbi tẹ́ ẹ ti déhùn àkọọ́lẹ̀ làwa rí àwa mọ̀ bí ó sojú yín bó sì ti ṣáájú mi báyọ̀ ẹ̀sìn kú mbẹ̀ tán ni àmọ́ náà àkọọ́lẹ̀ lèmi rí i pé làdáni ni ó kúndùn ẹ̀sìn púpọ̀ a máa pèrún ní gbogbo ìgbà ó sì ní ọlọ́run táwọn èèyàn ń fura sí lọ́ba nàgà àjọ kan yóò pe ayé labalẹ̀ azari ni mo ti narun ó kéde sàlá àgbàrú ilé kejì lọ́ba arúbìnrin kan tó fà ẹ́ ó tó gbàdí ilẹ̀ tì mọ́ yìí dàdá ni bá dérí mímbà yìí ni ọba lè pèrún mọ́ kò lè pèrún mọ́ ní bá ń wò lọ́ba bọ́ọ̀lù lè mímbà yìí lọ́ba fò sílé kejì ọ́ adọ́rọ̀ ọmọ kébìnrin pé ah, kí ló dé ẹ̀yin kọ́ lẹ́ẹ̀ máa pẹ̀rún bọ́lọ́hún náà ni torí tiẹ̀ náà mi wà torí òun lẹ́fi lẹ́ ẹ pẹ̀rún tẹ́fẹ́ pé à ní nǹkan tó ń rí kí lọ́ wá rí lò fẹ́ fẹ́ ọ ni ọ fẹ́ òun àwọn ò lè fẹ́ òun torí mùsùlùmí ni wọ bàkàtà bí lòun nasaraniya lòun ọlọ́wọ́n fẹ́ ọ bàbá àwọn ò ní gbà ní sọ́dọ̀ bàbá rẹ kò pẹ̀rún ayílàjọ náà bàtà dáhùn òde kò pé àdáwò rẹ̀ ń bẹ lára ẹlòmíì nísìnyí tó jẹ́ àfa àdáwò rẹ̀ ń bẹ lára ẹlòmíì tó jóbìnrin tó jẹ́ ní ọlọ́run tẹ́lẹ̀ tó jẹ́ súfì tààkùn wòlí ọlọ́mọsá sànù gbogbo wa bó ti sànù yín kó sànù yín délẹ̀ bẹ́ẹ̀ náà lára alájà wa Khadija kó sànù alájà Khadija lára ẹ̀yin náà wà sínú fẹ́yìn ọkọ̀ ìyàwó àti ẹ̀ gbé wọn sọ ni hmm. ni èyí tó ń tẹ̀lé kiri níbi tí wọn náà ti ń tẹ̀lé olójútùú abẹ́ rí báyìí bàbá ànìdé ọ̀sọ̀dá sódì kejì àwọn alọ̀ọ̀dọ̀ bàbá ọmọ bàbá wọn á ní à ṣebí mùsùlùmí ni wọ́n ó ní bẹ́ẹ̀ ni òun fẹ́ fẹ́ náà ni sóòlé ṣe kiri yó tọ́ọ̀dì nasarani olóhùn ọ̀dà bàbá ṣe Umar àárín gbọ́ ọlọ́hùn ọ̀dà ó di nasara ni ọlọ́wọ́ dà bọ́ ọba ní di nasara ni òun ní fọmọ fún ọ tọ́ ọba ní dìkiri ọlọ́wọ́ dà pẹ̀lú ògùn ọlọ́wọ́ nọ́mbà wọn ṣe fàájì gbẹtọ̀ ọ̀yájà gòkè lé nọ́mbà rìn káàkiri tínú bàbá tó ń dùn pé òun rẹ nìkan pè sínú Christianity inú làdáni mùsùlùmí ń dùn pé òun ti rí ìyàwó tó wọ́n fẹ́ wọ́n wá rìn wọ́n á sórí sátìhù lé tí wọ́n dẹ́kìn lókè sẹ̀ǹpẹ́ lọ́dọ̀ yẹ fẹ́ràn gábẹ́ tó mọ̀ gbatẹ́gùn lókè miadinrin káàkiri ẹsẹ̀ ladani bá yọ lọ́ba subulu rẹ̀ lọ́ba fèrè sọlẹ̀ wà máta máta káfíra oríyàwó fẹ́ ó sì ti kúrò ní islam ọlọ́run tí yóò jẹ́ sàgbákò orú ẹnu ìyàwó fífẹ́ abáyé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá gbóhùn ẹ̀ta bá ní wàásí tó kò tó ọlọ́run mọ́jà padà sí bọ́ bá wa alájà wa Khadija ẹni bíbí re láti lé ẹni títọ́ re láti lé ẹ wá lọ sí masar gbogbo àwọn ẹ̀yà wa ti lọ masar kọ́ ló dé dáadáa báyìí o nítorí àṣàkáṣà kún ọ̀hún ìlú masar jẹ́ ìlú kan tó yẹ pé inna fi ẹ́ ihbitu misra fa inna lakum fiha ma sa'altum gbogbo nǹkan bá lọ wọ́n sàti lọ sí mọ́sárì ojú rèé tó inna lakum fiha ma sa'altum ma ya mawsuli yani lafsun am istagraka ma'aniya kathira ó kó tuma tó pọ̀ sínú nínú àwọn mubuhamatu ni máa ń jẹ́ bẹ́ẹ̀ni rẹ lọ bá ń wá inna lakum fiha ma sa'altum bẹ́ẹ̀ni ibú lọ bá ń wá inna lakum fiha ma sa'altum bówó lọ bá ń wá lọ ni masa alitun bí ìmọ̀lọ́ bá ń wá lọ ni márùn-ún ó ti kó nǹkan tán ẹni tí èèyàn bá bá lọ ní òrì lọ́hùn bẹ́ẹ̀ pọ́ màtá lọ fẹ́ jẹ́ ọmọ tá a ọmọ wọn wọ́n mọ̀ọ́sẹ̀lú ṣe gbogbo èdè ni wọ́n gbọ́ jami'a tó wà ń bẹ yẹn jami'a gbogbo ayé ni òun nìyá gbogbo jami'a àtò ìsìlámíyà láyé tí ò sí yàn bẹ ẹ̀yin wá lọ bẹ ẹ̀yin náà má bẹ ti ń wì í ẹnu dáwọ́rà tí o jẹ tó sùn mẹ́ta tó tọ́ra alẹ́ ìjà tó dọ̀hùn tí baba yẹn á lọ ó jẹ́ àmọ̀ pé ibi tù Misra fa inna lakum fiha ma sa'altum. ẹ̀yin wá dé ẹ wá dé pẹ̀lú mà ẹ sì dé pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn ọ̀bọ́mọ yín lọ́wọ́ abayin dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo wa náà ta wá kù nílẹ̀ mo fi wo ti àwọn bàbá Abdulsalami àti ìyàwó ajá Khadija dáhìá wá tọ́lọ̀ ń fi yẹ wá lọ́rin torí wọ́n nílò ẹ̀ náà ń bàdàn alájà wa òkè ààrẹ ọmọ bàbá òkè ààrẹ kàfíìlà àmà gbèrò mọ́kà tí ń bá ń sọ̀rọ̀ báyìí níjọ́ tí n tí mọ alájà tí n bá rí alájà alájà alájà kàfíìlà sẹ́yìn pé owó owó ń bẹ lára wa púpọ̀ gbogbo wa bí n ti ń bẹ lára wa náà nù bí eh, eh, ká sì nílò èyí lù wá báyìí ṣé wọn lè gba nǹkan máa lọ́tàn lọ ní báyìí tá a sì ń kó fàárí kíkẹ́ àwa làbá límì àwa ni wòlíì yálà ìyá wa wòlíì bàbá la bàbá wòlíì ni ṣé wọn ń tán àbí àbí ń sẹ́kù lára wa tó fi á pé obìnrin ní í sí báyìí gbogbo mọ́júmọ́ òtá bá pàdé a máa ṣe tẹríba a sì mọ bàbá wọn ọ̀rẹ́ síkà ádámù ni wọn nínú ilé wọn nìkan àwọn tó rí bá fẹ́ tó méje òun náà wá jiná púpọ̀ bàwa adéjọ́ kan ní wọn ń gbọ́ rédíò tí wọ́n ta ní fasáhà rẹ̀ dankan dandan báyìí mọ́sáàrì ní sọ̀rọ̀ yìí torí lárúbá àdúgbò kan yàtọ̀ síra wọn àwọn tí wọ́n máa rán mú ń bẹ àwọn tí wọ́n máa sọ lárúbá bí à ń tó gbé bẹ àwọn mọ́sáàrì ó ní la ilaha illallah fasáhà náà fò àyà àwọn náà gbogbo kálukú náà gbà bẹ́ẹ̀ àwa ni ọmọ ọmọ àlọ́rin náà ni ah, alhamdulillah a jẹ́ pé hadhihi bitilka eléyìí ó ṣe déédéé tí à ń wí lọ́hùn náà nù ẹlọ́mí tó kù a máa dúpẹ́ tọ́lọ́hùn jẹ́ kí alájẹ ò dé a máa pẹ̀lú àgbákò ọmọ òlàrí ọ̀kan ni wọ́n ní wọ́n lù pa ní sàlẹ̀ àlùkòjò ni ọmọlẹ́yìn náà sáà ni ẹ kú oríire ọlọ́njẹ́ anílù yìí kọ́pọ̀ kọ́ máa jẹ́ hujja fún wa nílé àti ní ìta. اللهم امبر ولهم قوم بفوا كما مقوم بفينا قال لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم تو مفيون كي جوكو اجن في فاتيا كان لي اللهم لا دار با واتاكو كواز قل هو الله قوم لا دار با انت بسم الله الرحمن الرحيم الحمد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد, أحد.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 yan súra kan lọ́wọ́ sàlẹ̀ ń bí Nur èyí tí ń fi jọ́ yẹ papọ̀ mọ́ ọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ẹni tí ń ti ń sin lọ́run tó lóun ò sí mọ́ kọ́lọ̀ mọ́ fi ṣàdánwò fún ọkọ ìyàwó àtìyàwó. àmín. ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه ويخشى الله ويتقه فأولئك هم المفلحون فأولئك هم الفائزون نعم ما الله ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون من يطع الله ẹni bá lè tẹ̀lé ọlọ́run tọ́ àtújáde allah alkitabu wa rasulahu as-sunnanu ta'atul kitab ta'atullah bil kitab wa sunna ó ti dúró níbi gbólóhùn yẹn man yuti illaha ta'a ọjà di allah òun ni alkitab wa rasulahu òun ni sunna wa yakhsha allah wa yattaqi nbọ ni wọ́n yà ṣá òsìntà túmọ̀ ẹnu yorùbá ju ìbẹ̀rù náà lọ wọ́n yà dákẹ́ ìbẹ̀rù náà ni àti páyà kí ló tún wá jẹ́ fáríkù bayna al-kalimatayn al-khashya wat-taqwa ìyẹn ni kó tó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ọkọ ìyàwó àti ìyàwó man yuti' Allaha wa rasulahu wa yakhsha Allaha wa yattaqih. فأولئك هم الفائزون فأولئك هم الفائزون وما يطيع الله ورسوله ويخشى الله ويتقي فأولئك هم الفائزون àìbẹ̀rù Ọlọ́run náà lọ́jọ́ làdá ni òdìkìrí ó gbẹ̀yìn nítorí àìpáyà ọlọ́run ní jẹ́ kí ẹlòmíín ṣeré ibú látara owó tó fẹ́ ní àìbẹ̀rù ọlọ́run ní jẹ́ kí ẹlòmíín òdelé rí ibú látara kò tó fẹ́ ní ẹni bá lè tẹ̀lé tọ́lọ́run wọ́yẹ tẹ́kìhì tó sì bẹ̀rù ọlọ́run kásíà ìpáyà tinú tẹ́kíwà ìpáyà tòde torí tá a bá wọnú makamat àti ahawal lọ́dọ̀ àwọn sùfìyìn a rí i pé tẹ̀kíwá ni wọ́n kọ́kọ́ kà sínú maqamat khashiyatu wà nínú ahawal torí àwọn àwọn àfáàní ti bá rò pé ahawalu ju maqamatu lọ ahawalu ni ìṣesí àwọn ẹni ọlọ́run tọ́já sí pé ọ́ àbí ìbá ṣe pé mo fẹ́ ọlọ́run ọkọjá kápé yóò tún padà sẹ́yìn maqamatu ọlọ́run lè fi tààyàn lọ́rẹ láì tí ì hùwà kankan láì tí ì ṣẹ̀sìn kan débì Makama àwọn ẹni ọlọ́run ọlọ́run lè fi tọmọdé lọ́rẹ tí ètí yẹnáfílà tí ètí gbà wẹ̀ amátàkìwá ó lè sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ó lè rìn bẹ̀rù ọlọ́run àmákásíyà ó dìgbà tilẹ̀ bá le tíṣòro bá dé tíyàn bá wọnú àhámá tí ò ríbi sá lọ tí ọwọ́ àtòrí ẹ̀ṣẹ̀ bọ. tí ò torí ẹ̀ kúrò lọ́dọ̀ ọlọ́run tó dúró déédé òun ni kásíà. wọ́n máa ń yí ti ń la ọ̀rọ̀ súnlẹ̀ òun àyàkọ́ṣẹ́ ńlá wàyà tẹ́kì. ìgbà tí tọ̀bíyà nature tí ó máa béèrè àfi kó o ṣe kínní yìí wa lè ṣe kásíà yóò tayọ tẹ̀kíwé kásíà ní ọkàn ní pé ha tí n bá ṣe kínní ọlọ́run mi lòun ò fẹ́ ọkọ ìyàwó. lérí ìyàwó rẹ o gbọ́dọ̀ lo o sì gbọ́dọ̀ lo kásíà níbi ìbínú o ló bẹ̀rù ọlọ́run o sì lo páyà ọlọ́run níbi ìyọnu o ló bẹ̀rù ọlọ́run o lo páyà ọlọ́run oúnjẹ tó máa fún jẹ àfikọ́ tẹ̀lé níbẹ̀ àfikọ́ tẹ̀lé tà torí ọba ló ń wọ́n tẹ̀lé nature ọkàn ròjọ́ kan ní pé à ah, èmi náà ní màá bọ̀ lọ ṣiṣẹ́. bá sì ṣe ìtìbáàrù sẹ̀ríà wọn ni abọ́yàwó ni abáwọ̀ ìtìbáàrù sẹ̀ríà wọn ni afúnlásọ risikuhunna wa kiswatuhunna wa isikanuhunna gbogbo ẹ̀ ń kọ́ bí màrúfin ní ìbáṣe bá ti wọ̀ tán dé tá a wá da obìnrin síta tó wá di katapila tá a wá ń sinmi torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì gbà pàdúrà òun gbà kíyàwó òun ṣiṣẹ́ kó wọ́n jẹun bẹ́ẹ̀ làwọn bàbá wa lẹ́yìn látàná lọ títí di jẹta jẹrin àwọn kà sí pé bóbìnrin bá dáṣọ fún yẹn aṣọ wèrè nu bóbìnrin bá gbóúnjẹ fún yẹn olúwa ẹ̀ ń ṣe kíni ń jẹ̀gbẹ́ bóbìnrin bá kọ́lé kalẹ̀ tí yẹn bá gbére olúwa ẹ̀ ń sùn ní eré àtàn bí wọ́n ti kà á sínú ọlọ́run sì dúró tí wọ́n ń jọ́nà àmọ́ àwọn kà á sí fàárí pé àdúrà mi gbà mọ́ rálà kẹ́mú olúwa máa lọ́ọ̀lẹ́ wa man yuti Allah ẹni bá lè tẹ̀lé tọ́lọ́run lórí ṣe ṣe ṣe pẹ̀lú obìnrin rẹ̀ pẹ̀lú ẹbí ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ wa rasulahu tó tún á tẹ̀lé ànábì tá ànábì náà rọ́jú ṣe obìnrin ó ti máa ṣe ní ọmọ ṣe ohun ọmọ kọ́kọ́ yàwó tàwọ́fíìkì ọlọ́wọ́ wà fọ́kà rẹ̀ tọ́yì bá níyàwó wọ́n fọ́kà sánú tàbákànù àpótí ṣe déédéé ni tọ́ba dé suratu talaki ó rí ní tẹ́fojú ẹ̀ rí tọ́ba dé suratu mọ̀mọ́tàhánà ó rí ní tẹ́fojú ẹ̀ ìmọ̀ tẹ́fojú ẹ̀ hàn ó sì ọlọ́run ọ̀gá gbogbo wa wọ́n bá sì dé suratu làzábì anabi ọ̀dà àmúlórí ọ̀rọ̀ Aisha púpọ̀ bàbá Abdulsalami bá ń dààmú lónìí lórí nana Khadija kò burú ẹ fi jó sí ọlọ́run ni ẹ jù ànábì púpọ̀ ẹ má jù lẹ́wọ̀ ẹ má jù yàrá lẹ́ẹ̀ má fa káàkiri ni ẹni tí ọba yé kọ́ máa yé wọn láti sè ànábì máa fa àìsà kiri ni níjọ́ tí àdìsù lè fún kì í ṣẹlẹ̀ á ànábì fẹ́ gbàgbé apá ànábì lòun kọ́ lọ́n tóbi bí jìbìrì lọ́ọ̀ bá dá sí ni táwọn sọ yìí ká sọ bẹ́ẹ̀ ni gbogbo ọkọ ìyàwó tó bá fẹ́ràn ìyàwó rẹ̀ dáadáa kò jẹ̀bi ká fẹ́ràn àwọn tòwó tòwó ká fẹ́ràn àwọn tọ́látọ́lá àwọn bàbá wa lè yí lánàá àwọn gọ̀ fóbìnrin láfi lálùbáríkà nígbà tá à ń gbẹ́rìnsìn lọ́mọ ìyàwó ìrìnnà lọ́wọ́ wọn bàbá lè ṣe bẹ́ẹ̀ ọ̀dà púpọ̀. wọ́n máa ń yùn tí ì la wọ́rọ̀ sùúlẹ̀ wù ọ̀yà kàṣà ńlá ọ̀yà tẹ́kìyì ìwàlẹ̀ ìkàwé mọ́lífà ìzú. àfa tó fẹ́ ṣe tafsiri kan wá lọ pé ọ̀dà tàbá máa yàtọ̀ al-farqu bayna at-taqwa wal-khashya àwọn àgbẹ̀ wà lọ suratul Ahzab kẹtó máa kótó kan khashya ẹ̀ wò ìbára tọ́lọ́ nǹkan kan sọ ọlọ́nkà nǹkan mẹ́wàá fáwọn ọkùnrin àwòsọ́ọ̀fù mẹ́wàá fọkùnrin àwòsọ́ọ̀fù mẹ́wàá fáwọn obìnrin kò yọ obìnrin ilẹ̀ nínú mẹ́wàá wa kò sì yọ ọkùnrin ilẹ̀ bàbá wa ń kà á bọ̀ ẹ wà á wo bí tí kásíyà tó jáde lọ́fọ̀sọ̀ kásíyà ẹ fi hàn pé nǹkan ní bẹ̀rẹ̀ a sì gbọ́dọ̀ fi tẹ̀kí wá bẹ̀rẹ̀ gbogbo ohun tá a bá ṣe nígbà tá a bá ṣiṣẹ́ lójú ẹ̀ gbà fún wa tán láàtó di ẹni tí ń bẹ̀rù tí ń páyà ọlọ́ gẹ́gẹ́ bí káṣíà èyí ò lè fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ torí káṣíà ò ṣe é máa lo gbogbo gbà tẹ̀kíwá ló ṣe é lo gbogbo gbà káṣíà ò ṣe é lo gbogbo gbà téèyàn bá ń lọ káṣíà gbogbo gbà kò ní pẹ́ kú kò sì ní pẹ́ di màláìka bí wọ́n bá ti di màláìka ọ̀tánu wọ́n àlẹ́ ọ̀pàlẹ̀ mánu ọ̀tánu torí káṣíà tó bá mú yàn àṣìṣọ òsì ọdẹ ni mímọ kan dáná nù á sì àmọ́ wálé kọ̀ọ̀kan ni tá a bá wọ ìbára tá a bá wọ ìbára lọ́fùsù náà ẹ rí i pé tẹ́kùwà tá a kọ́ káàfù yẹn ó lé lẹ́nu tá a bá wọ ilmu istiqaq nínú ilmu sọ́rfì kọ́ nínú òrùfù tó lé lọ́nà ọ̀fun ni hmm? ẹyọ kan ṣoṣo ní bẹ́ẹ̀ bí tẹ̀kùwà tá a dùn lẹ́nu òrùfù shafat tá a fi tá a pè mọ́ ẹnu ahọ́n àtètè ni ta ta a kàn fa hàn sísàlẹ̀ yín ta kò jù bẹ́ẹ̀ lọ kọ dọ́rùn kọ dọ́rùn bẹ́ẹ̀ dàbí yọ dọ́nà fún kò mú wàhálà lọ́wọ́ kọ́ òun nìkan ló dún lọ́nà fún lọ́hùn tó dasẹ́ lẹ̀ tọkọ̀ wà táwa pé kọ́ọ̀fù tán dàbí ọtí pé nkáírò olúwa ó dàbí nǹkan fẹ́ hakẹlẹ̀ mbẹ́ tọkọ̀ wà wàhálà tí ń bẹ́ẹ̀ bí láwùsùn kọ́ọ̀fù nìkan ni wáwù pàápàá eré ètè ni lọ́ba tán síbẹ̀ àmọ́ xọ́sìyà bàbá pè dáadáa wàhálà méjì ní mẹ́mbẹ́ xa arúfò la xaali kìíní shin àfikọ́ wáyé pọ̀ mọ́ iṣẹ́ méjì ní shin mèrúwa àti xa mèrúwa gbogbo ẹ̀ mèrúwa ni shin mèrúwa mẹ́ta xa mèrúwa yọ kan wàhálà dé bí wàhálà ti wà nù pípẹ́ náà ni wàhálà wà nù sẹ́ẹ̀ ní a bá ń lo xasiya wọ́n á ní o fẹ́ lè súnmọ́ yàwó rẹ̀ mọ́ bí wọn bá lọ kásíà bóyá ní ọ̀fẹ́ lè sọ̀rọ̀ láwùjọ torí kò ní fẹ́ sì sọ amátẹ̀kíwé primary ni kásíà secondary ni tafsiru rẹ̀ ọlọ́run fi sọ pé innal muslimina wal muslimati wal mu'minina wal mu'minati ó di méjì wal kọ́. mẹ́rin. wà á sọ bìrì iná wà á sọ bìrà. ó di márùn-ún. wọ́n ní ká ṣì rí iná wọ́n ní ká ṣì hàn ẹsẹ̀ wá di mẹ́fà. wàlímúta sọ́ọ̀dì kí iná wàlímúta sọ́ọ̀dì kọ́. ó di méje. sọ ìmí iná wà sọ ìmọ̀. ó di mẹ́jọ. wàlẹ́ àbísí iná burújà hùn wàlẹ́ àbísọ̀rọ̀. ó di mẹ́sàn-án. bàbá wo stéèjì bó ti tó ń náà làwọn afágbà yìí pé òun náà ni mọ̀rọ́tìbù amẹni ọlọ́run tí èrè pa fúnra wa lóye lásán ẹni bá lẹni ọlọ́run lòun ẹgbẹ́ stéèjì ayà wọn ẹni bá sì fẹ́ máa rẹ̀ nílẹ̀ ọlọ́ ẹni èṣù ní mí ni àbẹ́ni ọlọ́run wọn náà gbéra rẹ̀ sí ayà wọn nbí ọba báṣẹ dé nbí iṣẹ́ rẹ̀ kù sí ọmọ ọkọ ìyàwó àtìyàwó. innal muslimina wal muslimati. والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرين والصابرات والخاسرين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما ọkùnrin tó bá lè juwọ́ rẹ̀ lẹ̀ fọlọ́ tó juwọ́ rẹ̀ lẹ̀ fa nábì tó ṣe dáadáa fún ìyàwó ẹ̀ ńgbà pé ìyàwó là ń ṣe lónìí obìnrin tó bá lè juwọ́ lẹ̀ fọlọ́ fi tọ́ àti la tó lè juwọ́ lẹ̀ fa nábì fi tọ́ àti rasulillah tó wá fọkọ ẹ̀ wàlmúmìnínà wàlmúmìnáàtì tọ́wọ́ ṣe ìsìláàmù tán pẹ̀lú kọ̀wá ìlú rẹ̀ márààrún tọ́wọ́ lè gbé pẹ́ tí ò sú tí sètáàlì ò sì rí ihe lọ ó ti hin làdáni lọ lẹ́ẹ̀kan tọ́wọ́ fi bá débi ìmánì ìmánì tòdodo pẹ̀lú kọ̀wá ìlú ìmánì mẹ́fẹ̀ẹ̀fà tọ́wọ́ gbà fọ́lọ́hún lọ́kànkán àti níkọ̀rọ̀ torí imanu bil zahir àti imanu bil gayi bil gaybiyat tó bá lè gbà bẹ́ẹ̀ láàárọ̀ ọkùn rẹ̀ tọkọ mi bá lóun lọ bí iṣẹ́ ibi iṣẹ́ náà lọ́lọ́ lọ́ọ̀yàwó mi bá lóun lọ ọjà mo ti gbà kọjá náà lọ́lọ́ tí ó dààmú ara rẹ̀ pé tó àdánwò tọ́lọ̀ ń gbé tì mí nì tọkọ tèmi àdánwò tọ́lọ̀ ń gbé tì mí nì nìyàwó mi yìí tí yàrá bá ti gbà bẹ́ẹ̀ àdánwò ọ̀rọ̀ àdánwò òre àwọn yàrá ni wọ́n tọpinpin lójú ẹ̀ ọkàn wàhálà tí ó mọ̀ sínú kí wọ̀yàwó náà tọ́yìnbá kọ́ gbà pé tàwùfíkì lọ́kọ rẹ lọ́sàn àti ní òru kọ́ gbà fọlọ́la tàwùfíkì kọ́ gbà fà nábì. wàlíkọ́ni tí iná wàlíkọ́ni tọ́ọ̀tì. bí máa ń tẹ́ mútàṣùbà ní kí wọ́n náà máa mútàṣùbà ntọkọ mi se mi náà bá se kẹ́ẹ̀lẹ́jọ pòdúsì ọmọ rí àwọn àti sẹ́wù sàlámì ń ṣe wáàsí sájà díjà náà ń ṣe wáàsí tọ́ ọlọ́run lọ́ba yín tó ọlọ́mọdé ọ̀dà rú mọ́sá bá ń tó tèmi náà bẹ́ẹ̀ ẹni tó bá dákẹ́ ọ̀dákẹ́ tara rẹ̀ nù ni. torí wọn parí ìyàwó ẹlòmíì ẹ̀ṣẹ̀ ni wọ́n fi jọ́ bára wọn sí pọ̀ ọkùnrin mi náà sì ní eléré ibú ni ìyàwó lè da ọkọ jẹ́fìrì ọ̀hún náà wọ́n lọ́n fẹ́ ọkọ sì lè jẹ́dá kí ìyàwó jẹ́fìrì ọ̀hún náà tù mo fi táàsì ẹ̀fara mọ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ á bí ọmọ àgbákò káàkiri ọlọ́mọ sí bẹ́ẹ̀ fún yín tí yẹn kó ní daraja tó lè iman yóò bá sí daraja akínní alqanit ẹni tí ń sin lọ́wọ́ ní gbogbo wa ẹ máa sin lọ́wọ́ ní gbogbo wa àwọn tó bí ẹ̀yin méjèèjì ọ̀dà lójúpẹ́ lẹ́sìn ni wọ́n ẹ̀sẹ̀ lẹ́sìn òun ni kò kẹta èèyàn lè gbọ́ lọ́wọ́ gbọ́kọ́ mọ́ kírun èèyàn lè gbọ́ lọ́wọ́ gbọ́kọ́ ní imáàni kó bí yẹ́sì mo gbà pé tó bá bá mi ọlọ́run ló mú wa ẹnìkan ò ṣe lọ́kùnrin àti lóbìnrin. wọ́n sọ́ọ̀dìkì náà wá sọ́ọ̀dìkọ́. tọ́yìnbá kọ́ máa sòdodo fún tọ́fíìkì kí tọ́fíìkì náà máa sòdodo fún tọ́yìnbá ẹ má kúrò fúnra yín o asọ́ọ̀dìkù olódodo ní jẹ́bẹ̀ ó yàtọ̀ fún mutasaddiku asọ́ọ̀dìkì náà ní ọba ńlọ ní kò sọ pọ̀ ńlọ bọ́ ọba sì fẹ́ fẹ́yàwó mi jẹ́ ọmọ yẹ́sì mo ti fẹ́ ṣe nìyí yọ ọmọ nísìnyí yọ padà yọ padà mọ̀ ọmọ mi ni n kò ọmọ fẹ́ yàwó lé àmọ́ kì í yá o torí lọ gẹ́ fìlà kankan kan yìí o ọmọ àgbẹ̀ bàbá mi náà wọ́n sọ láàrin wá sí ilé jó tètè mọ̀ pé kàn yàwó ké kàn tọ́ lọ mẹ́rin rìn bàbá má ti rẹ́rìn sẹ́lómi. wà á sọ bìrì nà wà á sọ bìrà. a wà ṣe sùúrù dáadáa ẹjọ́ tí yẹn bá ṣiṣẹ́ kọ́ ní já lówó tí yẹn bá kàwé tán kọ́ ní kán lówó njọ́ tí yẹn bá ṣe kí ni tọ́ bá ṣiṣẹ́ tọ́ bá ṣòwò kọ́ ní kán lówó lẹ̀ kán náà ẹ má kọ́ sí àwọn tí wọ́n ní àníkàkà owó níká wá àbáwò tá a máa wá ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ní gbogbo ìgbà filipa asayi wà dọ̀rọ̀ ayi wà hí iná libas. wọlé kàmṣí iná wọlé kàmṣí àti. nọ́mbà karùn lọ́sẹ̀ wa kan xaṣẹ́wò ẹni tí ń payọ̀ lọ́n tààrà alxaṣẹ́wò fi sọ̀lá àti ẹni tí ń payọ̀ lọ́n níbi ìrun rẹ̀ òun lẹni tá a náwó sí báyìí tí ò ní ṣe fájíà kí bẹ́ẹ̀ ni alxasiwunu àbí xasi atu òun lọ́mọ rẹ̀ ọmọ kéjì ò ní tètè fura mọ̀ kọ́ mọ̀ ń kébí Sayyidina Umaru ti rí gbàtí imáni Sayyidina Umaru dojú ẹ̀ tán bí wọ́n bá ń jẹ́ alẹ́ ìkànnì lérí irun kì í gbọ́ kò ní fílìmù mọ́ ó ti déwájú ọlọ́run ó ti dé makadi sí ó ti dé makamul haq kò ní sọ̀hóòrù mọ́ kò ní fílìmù kankan mọ́ nínú ayé yìí ẹni tí ó di xaasiu ah, ọ̀nà rẹ̀ ó jìnnà ìsìláàmù ti kọjá ìmánu ti kọjá alikunutu lillahi ti kọjá asidiku ti kọjá asọ́buru ti kọjá ah, à ń bẹ̀rù ọlọ́run à ń bẹ̀rù ọlọ́run lẹ́nu àbí tiwa tiwa àbí tiṣẹ́ tiṣẹ́ wàlàkàṣe iná wàlàkàṣe àti bí wọ́n tọ̀fíkì ti wọ́dọ̀ náà ni kí tẹ́ náà ṣe bẹ́ẹ̀ láti bẹ̀rù ọlọ́run kẹ́ tó sọ̀rọ̀ ẹbẹ̀rù ọlọ́run kan kọ́dà bẹ́ẹ̀ bá rí ẹrẹ́ ní síra ẹbẹ̀rù ọlọ́run nítorí kíni ìbẹ̀rù ọlọ́run ni yóò bí nǹkan rí kọ́dà bẹ́ẹ̀ bá sùn lójú oorun tó jẹ́rẹ́ pátá àmọ́ ṣe oná ta kà nǹkan o bẹ́ẹ̀ bá fi bẹ̀rù ọlọ́run ṣe ọmọ rẹ̀ ni ó jáde ńbẹ̀ èyí ń lọ́lọ́run fi gbé wa lọ síbi ọ̀rọ̀ obìnrin tẹ́ fi mọ̀ pé kò ṣeré débẹ̀ ó ní yẹsẹ̀ alúnaka anil mahidi kúlú huwa adan fa'tazilu nisa mahidi. حتى يطهرن واعتزل النساء في المهيد حتى فإذا فاتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين يحب المتطهرين نساؤكم حرث لكم واتوا أرثكم أن شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقو وبشر الصابرين bí a bá fẹ́ bímọ rẹ̀ khasiyatu ni ó fi pàdé ìyàwó ẹ̀ wọ́n bá fẹ́ lọ́kọ rẹ̀ àbí wọ́n bá fẹ́ bímọ rẹ̀ kó fi khasiya waqaddimu muqaddimatu jima' tàbá tu tafsiri méjì ni tafsiri kan lọ níbi wípé ká mọ̀ nípa arí ṣíṣe àti dùnú ara mọ̀kọ́ di mọ́tòlù jìmọ́ yìí ni tafsiri kan wá lọ wípé kí ni tá a fi pàdé obìnrin tí ó fi bímọ rí fún wa kásíyà jẹ́ kan bẹ̀ zikirulayi jẹ́ kan bẹ̀ mùláàbà ni ti ta àwọn tìbí ni tinú lápapọ̀ ọ̀fẹ́ bí ma bí wọ́n ṣe bí wọ wọ́n sì bí ìyàwó rẹ àfikẹ́ fìbẹ̀rù ọlọ́mbára yín lò títí dójú oorun bẹ́ẹ̀ bá súnmọ́ ara yẹn sí náfìlà náà ara rẹ̀ ọmọ wá sòósù àmọ́ rọ́jú sí é sí náfìlà alákà méjì ọlọ́run eré tí mo fẹ́ lọ sí mọ́jọ jẹ́ra nù mọ́jọ ń bímọ ìlú jẹ́ pípa ní ìsàlẹ̀ alùpùpù ní mọ́jọ ń bímọ kọ́mọ jẹ́ ń bímọ rẹ bí wọ́n ṣe bí èmi náà ọba sí náfìlà alákà méjì ojú nǹkan ojú ọ̀kan ọ̀rọ̀jú fífá jẹ́ àlè fàṣàlátù lé ìyàwó nítorí ẹ bá wọn tẹ bá tẹsùbà àwọn ìyá àwọn tó kù ládùúgbò yẹn yìí mọ wọn jèmi lọ ẹ ọjọ́ tí ya wa tẹ́tí ń sẹ́wá kà sí kiri káàkiri bá a ti mọ olúwa sí bí ọjà sí nìyí ọ̀nà pọ̀ àmọ́mítọ́ kọ̀ọ̀kan lọ́yọ̀ yìí ọlọ́run èjẹ́ èèyàn gbé ẹ dákọ̀ ọlọ́run kẹ tó súnmọ́ra yín bàbá tó súnmọ́ra yín dára rẹ bá balẹ̀ ó ní alihamudulilayi mo sọ pé nǹkan èmi ọkùnrin èmi ọkùnrin tó wí òun yóò rìsọ́ọ̀tì sára ọmọ tó alágbẹ̀dẹ ní nígbà tẹ́ ń súnmọ́ra yín lọ́wọ́ ẹ̀ ó rọrí ní. irúgbìn ni wá ẹni tó gbìn wá ní bàbá wa ilẹ̀ tó hù wá níyàwó ẹ̀jẹ̀ mẹ́tọ́. ilẹ̀ tó hù wá. agbẹ̀dẹ tọrọ wá làfáwá ẹja mẹtọ wọn o. agbẹ̀dẹ tọrọ wá làfáwá ẹja mẹtọ wọn. wọn bá ń bẹ̀lẹ̀ lé kárọ̀jù ṣètò fún bàbá wa wọ́n bá ń bẹ̀ láyé ò kárọ́jú fún màmá wa wọ́n bá ń bẹ̀ láyé ò kárọ́jú fún àfa wa bí wọ́n bá ti kú ká ṣàdúrà ká ṣètò rẹ̀ o. bí wọ́n bá ti kú ká ṣàdúrà ká ṣètò rẹ̀ o àyà tá ń fẹ́ ni kùránì pè ní aṣọ wa àwọn ọkọ̀ tá ń ní ni kùránì pè ní oko wa bàbá lè wọ́ pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore o. bàbá lè wọ́ pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore. àwọn ọkọ̀ tá ń dá ni kùránì pè ní aya wa. Yeah bàbá lè ró pẹ̀lú ọlọ́run ẹ ò ṣe sóore o. bàbá lè ró pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore. àwọn ọmọ tá à ń bí ní kúránì pè ní èso oko àwọn ọmọ tá ń bí ní kúránì pè ní èso oko bàbá lè tọ́ wọn pẹ̀lú ọlọ́run a ò jèrè wọn o. bá lè tọ́ wọn pẹ̀lú ọlọ́run á ò jèrè ọmọ o. bàbá lè tọ́ wọn pẹ̀lú ọlọ́run á ò jèrè ọmọ. kí ni ìjẹ́ kóbi ó jèrè ọmọ iná ni pé à ń bí wọn pẹ̀lú òun páàrì mo ti mú agbó mo lè báyà báyàwó sùn lẹ́ẹ̀méje kò ní jọ́ mọ́ yanjú afẹ́ wá sẹ́ksì àwa lọ wo sex film. kókó wa lè máa le kọ́pa lè máa nàró àtúwá lọ mú paraga àbí ẹ wá lọ mú paraga wọ́n ṣe ọmọbìnrin nílé èsè ọwọ́ àfi bẹ́ẹ̀ lóyún ẹ wá yá ẹ wá lọ́mọ ọ̀farabalẹ̀ ṣé àsìkiri lẹ fi lóyún rẹ ní ṣé náfìlà lẹ fi lóyún ẹ ní ṣàdúrà lẹ fi lóyún ẹ ní àbá ẹ̀ wọ́n ń jà à ń lu ẹni à ń bú ẹni eléri ibú ọkọ eléri ibú aya la lóyún ọmọ. fífà òkò bàbá lè ró. yóò ṣe sọ́wọ́ bàbá lè ró pẹ̀lú ọlọ́ adam rahimahullah ọlọ́run ẹ dákun ẹ bá rà dí àwọn. ọlọ́run tó ala ni. ńgbà tá a kọ́kọ́ ń bímọ tá a ń bímọ obìnrin lọ́pọ̀ náà la ìpìlẹ̀ èmi pẹ̀lú àwọn ẹlẹ́hàá mi mo á tún sọ fún wa sí adam pé abímọ wọn kí ló tún bí obìnrin ni àá ọ̀fẹ́ gbà náà púpọ̀ fa ńgbà yẹn wá nítọ̀ lọ́wọ́ sí báyìí tá a ti mo fi mọ̀ yí pé àgbẹ̀dẹ ni ọkọ alágbẹ̀dẹ lọ́kọ àgbẹ̀lóko ilẹ̀ tá à ń ro nìyàwó èso tí ó jáde ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ṣe ró sí ni àbá ní bí àwọn rẹ̀ bá tẹ́ bá ti ń ṣe ẹ bá ti fẹ́ ṣiṣẹ́ kọ́kọ́ dákọ̀ lọ sàṣàlátù fún anabi máa ń sàṣàlátù fún anabi pẹ̀lú ògbó ọlọ́run nígbà tí ó bá parí nǹkan náà ó dúró sí la bí nǹkan náà bá wá dúró sí la tó ti wá lóyún tóyún bá ti débẹ̀ ní kó o ti máa rọ ń tọ́ ọ bá fẹ́ ní kó o máa wí fọ́lọ́ àṣírí ni àmọ́ kò ṣe nǹkan kan tó lẹ́lòmíín wá tiẹ̀ lọ́dọ̀ olóòṣà ọ̀dọ̀ eléégún lẹ́lòmíín wá lọ iye ni ọba gbọ́ tó bá lu ọlọ́run fi sàlékún kẹfún sí ọ̀ádàmù bí àwọn rẹ̀ bá wá sùn ọmọ afọ́ra níkùn mọ́jì ó ní sọ̀hún mọ́jì ó jí kama pe muhammadun rasulullah sallallahu alaihi wasallam muhammadun rasulullah muhammadun rasulullah ọkùnrin ni ó bí kọkọ dìmọ. kọkọ dìmọ lè àkúsí kò àṣírí lil-mu'minin. àwọn aya tá à ń fẹ́ ni kùránì pè ní oko wa àwọn tá à ní ni kùránì pè ní aṣọ wa bàbá lè ó pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore. bàbá lè ó pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore lè wọ́ pẹ̀lú ọlọ́run ẹ ṣe sóore o. bàbá lè wọ́ pẹ̀lú ọlọ́run ẹ ṣe sóore. ẹ dàpọ̀ gbogbo wa tá à bímọ nísìnyí sáà bí wọn dáa nígbà tẹ lọ́mọ yìí ọ̀dà ṣé wọn náà bí dáa ọmọ burúkú lọ́mọ yìí ọmọ wọn náà bí burúkú ló fi bí love love love i love you torí tọrùn ń ṣiṣẹ́ ìfọlọ́nkún ẹlákun ẹni tí ó bá fẹ́ kí lè bàbá wọn parẹ́ tó jẹ́ lé ọlọ́run ìgbàkígbà tó bàbá yàwó rẹ̀ kódà bọ́ bá fa alápá báyìí òní bísímìlà bọ́ọ̀ bá wí síta wí sínú. ìwọ ìyàwó náà tó bá fẹ́ bọ́kọ rẹ̀ ṣeré pa ó dàbí eré ni o wàhálà rẹ̀ ó mọ níwọ̀n o torí ẹ ti gbìn ẹ ti gbìn láti pìlẹ̀ lẹ ti fi gbìn àwa náà tí wọ́n á bí pẹ̀lú ọkọ ọlọ́run tá a wá fẹ́ kú lọ́dọ̀ ọlọ́run á ti mí ìṣòro dùn o àsìkiri ni wọ́n ebi wa alukurani ni wọ́n rọ wa. Baba, wa ń da bàbá wa fagba, tí wọ́n papòdà ń jò ní à ń ṣe fàájì ìjọ kan pẹ̀lú wọn ní nígbà tí ìyá wọn wà nù oyún alukurani sixty ni wọ́n hàn fún wọn. ẹwà ẹwà ṣe tẹ́lẹ̀ ní mo burú alukurani sixty náà ni bàbá mi hàn fún ìyá mi nínú oyún ó sì mọ pé báyìí sixty alukurani kótó wa ń ka tèmi náà lọ́wọ́ tọ́jú bọ̀ fúnra mi bàbá ló wẹ̀ ṣé alukurani sixty ìyẹn ni pé sẹ ma pé situna ni hisibu tọ wa ń bẹ wọn wá hàn ní hàn yí pé ọmọ yìí mo sáfẹ àgbẹ̀dẹ ni mo fẹ́ rọ wọn wá rọ wọn ẹ wọn ju àbá dán ògo tó lọ àfìgbà tó ṣe tán tí ọlọ ẹnìkan ò tí gbọngbọn àgbẹ̀dẹ tọrọ wa nù. káàrọ ọmọ tá a fẹ́ bí tọ́ba tó dénú oyún bàbá sẹ́wọ̀n dáhùn yín máa fọ́ ọ̀rọ̀ anú kùn wọn sọ ntọ́ bá fẹ́ fọ́lọ́ ntọ́ bá fẹ́ ní ọ̀yà ngbà abimọ náà mo ní kọ́ mọ jẹ́ adama kọ́ lọ́wọ́ sàjọ́ lálùbáríkà èyí ò nù àpèjúwe ni tọ́lẹ́ lomi akọni ọmọ ta ni bó ti jòkó ni ọ̀pá rẹ̀ sì tó kíní microphone tí mo gbé lọ́wọ́ yìí sẹ́yìn wọn lọ́kọ ìyàwó ẹ́ ọ́ àtúnbímọ wèrè kalẹ̀ tó wọ́n máa ju kí àdúgbò tí wọ́n máa dá wọ àdúgbò láàmú ọ̀fọ́lọ́n bí ọ̀fà nẹ́bì bí òdìdí wà sínú bí a bá fẹ́ kálukùránì ọwọ́ ọmọ létí ẹ̀fà kùránì bíi ọ̀yàwó àtìyàwó tí wọn náà kálukùránì máa tọ́ bá parí ń sùn kan ọ̀lọ́ sálámà sí ìyàwó rẹ̀ wọn náà bá ti náfìlà tán tó parí òní máa bọ̀ bó ti jẹ́ ẹ wá fìfẹ́ lò àwọn mọ̀kọ́dìmọ́tù tí wọ́n ní á ṣe ìfẹ́ ń ìnáwó ń bẹ́ńbẹ́ ìdùnnú ń bẹ́ńbẹ́ ayé kíyàn mẹ́lẹ̀ gírà ló gígì lérí bẹ́ẹ̀ ni wọ́n máa kọ́ á lò òkè níjọ wọn àná wọn kọ́ yàn ṣe yá adẹ́jọ́kọ́ ẹ pa ọmọ yín kalẹ̀ ẹ máa kọ́ wọn bí wọ́n ti tẹ́ bẹ́ẹ̀dì báyìí là tẹ̀ báyìí ni wọ́n dáná ọ̀rọ̀ iléèwé tẹ mójútó yìí ó ti dìdàkudà àwọn ọmọ nílà ká inú wọn ò sì ní ládàbí ẹ wá kọ́ wọn bí wọ́n ti dáná ẹ kọ́ wọn bí wọ́n ti tá a bá fẹ́ gbóúnjẹ

wọ́n sì kọ́ ní bá àti ìṣeré pa kọ́ra àwọn onítìlá hàn kalẹ̀ tíra kan bẹ́ẹ̀ ń pè à ń pè ní alìjẹ̀nsíyà gbogbo ẹ̀ náà kọ síbẹ̀ arọ́dọ̀l khatir tíra ní àdísì ńbẹ́ńbẹ́ gbogbo ẹ̀ ńbẹ́ńbẹ́ látara bẹ́ ọjọ́ lọ ẹ̀yìn yá wa ìṣẹ́kù lọ́dọ̀ yín tí tọ́yì bá ti yanjú báyìí ọlọ́run níjọ́ dàrú mọ́ tí tàwọ́fíkì ti yanjú ọlọ́run níjọ́ dàrú mọ́ ayé yẹn ọlọ́run níjọ́ dàrú o ọlọ́run tó bá àwọn àfa wa gbogbo àwọn bàbá wa láwùjọ tí wọ́n jòkó yìí àwọn náà bí nǹkan wọ́n bí wọ́n sì bímọ tó dáa gbogbo àwọn bàbá wa kọ̀ọ̀kan tán wà ń bí tẹ̀tọ́ jòkó tì eléríire ni wọ́n ọlọ́run wọlé àwọn kò ní jẹ́ yẹn dàrú yọ̀wọ̀lẹ́ yìí náà kò ní Abdul Wahabi ní ìtakúrè bàbá wa sọ̀rọ̀ ébù àwọn bàbá wa àfáwà Yahya àfáwà Ibrahim Khalil bàbá wa dámẹ ìgboro tí gbogbo ayé máa ń fẹ́ gbọ́rọ̀ wọn báwọn náà bá gba microphone ṣe àgbàgbé àgbàgbé wa sórí ìjòkó tí wọn adamu lójòkó yìí ọlọ́run tá a dá kọjọ́ àmì ọlọ́njẹ lálùbáríkà ọlọ́njẹ lálùbáríkà ó sùn yín bọ̀ ọlọ́lá ilaha illallah àwọn àfáwà àgbà ńlẹ̀ kéwù ni bismillahir rahim. اللهم وفق بينهما كما وفقت بين إبراهيم وهاجر وسارت ووفق اللهم بينهما بالبركة والرزق اللهم البركة والولادة والوداد وطول أمرهما اللهم عافيتهما وسد آفيتهما الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين كفاتيا قلت بلد وإياك نستعين إما كفاتيا تمو في pèsè sí wọn bàbá wa alifa ọlọ́njárí wọn pẹ́ bàbá wa alifa ọlọ́njárí bàbá wa alifa sayuti ẹ pẹ̀lú ayé wọn sanusi wa ẹni dáadáa wọn bẹ̀rẹ̀ ọlọ́wọ́n darí wọn dáadáa ọlọ́nà ramadan ní ń bọ̀ yìí ọlọ́mọdàjọ́ bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́mọbalú lọ́rin jẹ́ ọlọ́mọbalú lọ́rin jẹ́ ọlọ́mọ bá gbogbo rẹ̀ jẹ́ àbáwọ̀bá lọ́rin ọlọ́njárí wọn pẹ́ imam Filani imam Malik imam Gambari ajanasi fíkàrí gbogbo àwọn àfáà wa bàbá wa ní ẹ̀ẹ́kẹ̀ kókò béèrè ọlọ́mọsá ọlọ́mọbalẹ̀ wọn jẹ́ ọlọ́lá ilaha illallah iná tẹ̀yìnàkà bismillah rahman rahim iná tẹ̀yìnàkà lẹ́kàwùsàr ọ̀sán lẹ́lẹ́wà bí káwọn ní àrùn. ilé àfàgbà. Baba wa àti wọ́n jí dò wa tafsiri ọlọ́mọsá ba fi sọ́ọ̀ sọ wọn ọlọ́mọba dáwọ̀ wọn bàbá wa dáńbọ̀rọ̀ náà ọlọ́run sàríkún àlàáfíà fún wọn gbogbo ẹ̀yin tẹ́ wá lọ́kùnrin lóbìnrin ọlọ́run bí amúradì yín ọlọ́run bí abùkátà salatul fati ẹ̀dá kan ẹja àwọn àgbàlagbà ọ̀sàdúrà ẹ̀jẹ̀ ọ̀sàdúrà kẹ́ tó lọ ramadana tí ń bọ̀ ọlọ́njẹ́ ọba alálàáfíà ọlọ́njẹ́ afálàáfíà gbà káfà àsìkí gbà káfì dùnú gbà inna atainaka. bàbá wa mudirul markaz àwọn náà mẹ́bi tí wọ́n ń ṣe dáwà lọ́wọ́ ní agaka lọ́dọ̀ pòfẹ́sọ bákí ọlọ́mọsàjà rí wọn pẹ́ o ọlọ́mọdà wọn láàmú o ọlọ́mọ fìtínà wọn bàbá sẹ́wọ̀n Yakub gbogbo àbúnáwó Sheikh Adam lápapọ̀ àti gbogbo àwọn ẹ̀yà wa tí ń jẹ́ ìyá wọn lápapọ̀ bisimilahi fatiha. bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin. àwọn alájà wa mẹ́wọ́n ẹ̀dá gbẹ̀dẹ̀ tí wọ́n jẹ́ olùmójútó lè kéwu samsudin àti gbogbo àwọn tí ń jẹ́ khalifa wa ní samsudin náà gbogbo dáadáa tí wọ́n fẹ́ fún lè náà lọ́mọdé ọ̀pá tí jẹ́ ọmọ dáa sí kọ́ dáa sí.